pẹ̀lú sụrụ nígbàtá àjàfẹ́ nìkan ọlọ́nà ń jà fún pẹ̀lú sụrụ ayé ti padà mọ̀ pé àtìrọ́lẹ̀ ń pa ẹ̀pẹ̀ lájàmá bẹ́ẹ̀ nìkan bá túbọ̀ lónìí tó pẹ̀ nìkan lájàmá òpònú láwọn èèyàn máa ń wò pé lájàmá kèé lọ ọjà kèé rajà lọ́dún ẹlòmí kèé fún kèé rẹ lọ́wọ́ ẹlẹ́ran èmi nìkan sọ gbogbo tó fẹ́ sí láyé rẹ̀ ṣé èèyàn tó rí bá ń tíyàn sí sì sọ wa náà ìrìn ńlá tuntun kan ẹ̀sìn wáyé ìrìn iṣẹ́ bóòrò sí ní abó lónú àwọn tí wọ́n lọ mọ́kà àwọn ní ẹni hadiyu àwọn tá àbẹ́lẹ́ àwọn lani udùhíyà àwọn àpẹ ẹran léyà fọlọ́n ah ní tọ́nà ń kó sí alọ́rin sí walikulli ummatin ja'alna mansakan gbogbo umma tó ti lọ sáájú ẹ̀yìn náà ìlà fún ní in tí ó mọ̀ mú ẹ̀pẹ̀rẹ̀ fáwọ̀ ọlọ́run ọdún báyìí ẹ̀pẹ̀rẹ̀ fẹ́mi ọlọ́run torí kíni bí yẹ́bùrù sí Allah àwọn bọ̀ èmi ti gbà pé ń paléyá èyí ti gbà pé ń paléyá mujarradu àníyàn bí tí ìràlẹ́ o tá a bá ti kóónú wàǹdùlẹ̀ hijja a gbọ́dọ̀ gẹrun wa mọ́ a ti gbọ́dọ̀ gé ìkaná gbogbo bí irun wà lára tá a máa múrun kú mẹ́ àgbọ̀dọ̀ mú kú mọ́ ibùrún wà àwọn sallallahu alaihi wasallam min hadith anas bin wípé ẹlẹ́ṣẹ̀ ló ń tọ̀ wọ́n máa jẹ́ èèyàn tí ò ní lásùsí ni ó dì wájú ọlọ́run gbogbo ẹni tí àwọn arun tí wọ́n ní amúkù lára tí bá máa ń lé ń fọ́tí dèèsì lára rẹ̀ àti èkánná èkánná tẹ wá sọ di sóyì fọ́tí dèèsì èèyàn gbọ́dọ̀ máa wòran tọwọ́ ni 40 days ò gbọ́dọ̀ lé pẹ̀lú ẹ̀ irun abẹ́ 40 days ò gbọ́dọ̀ lé pẹ̀lú rẹ̀ sẹ́rùn palapolo òdí bẹ́bí àbí ó sì ń bẹ́ mọ́sálásá ìyànjú lọ́nà ní tẹ̀síìrùn yà nàbóríjà a sì clear rẹ̀ ìwé sórí níbàrí bí àwọn bọ̀ àwọn orí ẹn tí ọba ti mú ti ẹ̀ pò tọ́bá fi wọ àti wáìdé ìtawà yìí tí ọdúgbọ̀ bá pẹ̀rẹ̀ ọdẹ́yìn ìbéèrè ọwà dé sáwọn obìnrin wà ní ìdírun ọdún fọ́kọ wọn ni ó dìrún o torí pàwà náà ń yarun gbogbo oru tí ń yà báyìí nígbà tí ń dìun kọ̀ọ̀kan tá nàbì sọ o torí gbogbo ìtọ́ bá gbọ̀n lẹ̀ níbi ìtawà náà bá yà kò sí ń bẹ́ o làlùrí wá bá fọwọ́ ya lè kánná sí báyìí àníbí ni a mọ́ mú nǹkankan ó tí a bá ti wọ́n dùlẹ̀ hijjá àìmọ̀kan nìyàn láti sọ fún apé gbogbo ẹni tó bá èsùn ẹkún jáde táwa fẹ́ mọ̀ nù omi ojú ó ní ẹmọ́ nù ìsìlámù lọ́pamílẹ́kún ó sì fẹ́kún ìsọ́lẹ́nu wàláhì ìsìlámù ìpáyànlẹ̀kún àìmọ̀kan lọ́palẹ́kún ó forí bẹ́ wọ́n wá ní wọ́n fa ìbẹ̀rà ń yì ní ń pẹ́ wo bí bàkú kí n sí àmàmà sí

kìsípà ń tààkà jẹmọ́ tó bá jẹ́ kọ́lọ̀ bá fi hàn wá wípé lápẹẹrẹ mọ́ ń sọ ẹ̀rìn ìlò ń kálukú ogun kọjá lórókè àti rọ̀tí sáàrẹ̀ tí ó lòwú ẹran wa tí ọ̀lọ́ máa pẹja sáàrẹ̀ tí ó lòwú ẹran wa tí ọ̀lọ́ pa ẹdìẹ sáàrẹ̀ tí ó lòwú ẹran tí ó máa pa pọ́pẹ́yẹ àwọn èèyàn kan bẹ kò ní pẹ́ran tó ẹran léyá mọ́jẹ̀mú àkọ́kọ́ tó ní àǹtẹ̀kúnà lè udhiyatu min bahimati al-an'am min bahimati al-an'am ó gbọ́dọ̀ jẹ́ nínú àwọn ẹran tá ń pè ní bahimatul an'am ẹran wo là ń pè bahimatul an'am nínú èdè Lárúbáwá tí wọ́n bá sọ pé bahimatul an'am ó ní dàwátù il-arba' أو ذوات قوائم أربع من الحيوانات ما عدا السباع gbogbo ẹranko tí bá máa ń fa ẹgbẹ́ ya kìí ṣe ẹranko tí bá ń jẹgbẹ́ rẹ̀ o yóò kí níyìn o gbogbo ẹranko tí bá máa ń fa ẹgbẹ́ ya tó sì ní ọwọ́ méjì níwájú tó lẹ́sẹ̀ méjì lẹ́yìn kìí ṣe bàyí lọ́dọ̀ lọ́dọ̀ wa bàyí lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́sẹ̀ méjì lẹ́yìn kèésì fẹ́ranko ẹgbẹ́ rẹ̀ ya kèésì ẹ̀kọ́ abìjà ajẹ́ wípé màálù bẹ̀mọ́tọ̀rọ̀ àmì ni ràkùnmí bẹ̀mọ́tọ̀rọ̀ àmì ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ̀mọ́tọ̀rọ̀ àmì ni èsúró ehoro ìgalà ẹtu ni ọ̀sọ̀ fánà wípé bàyí mọ́túlà ní àmì tẹ́mì gbálérò káwọn àjọ rí ó fi sin èmi ọlọ́run tí wọ́n bá fẹ́ pẹran fún mi mẹ́ta ni o ẹlẹ́ẹ̀kẹta ìlópin méjì àkọ́kọ́ ni ràkúnmí one ẹlẹ́ẹ̀kejì ni màálù two ẹlẹ́ẹ̀kẹta òní ghanamu tí a bá wọ́n sọ pé ghanamu nǹkan méjì ló kóónú ó kó dọ́ánù sínú dọ́ánù òun ni àgbò àtìyàwó rẹ̀ tí í se àgùtàn ó sì kò máàzù sínú máàzù òun ni orúkọ àtìyàwó rẹ̀ tí í ṣe ewúrẹ́ okòónú jama'a awambo a máa sọ àtúntún sọ tó bá jẹ́ sí ìtọ́lọ ń fà nàbí o gbogbo yìí tí wọ́n ríwó fọ́mẹ̀ fọ̀dílátù ṣe aram tọ́mtọ́m eh, eh, dọ́kítọ́r kìrìkàkàn tọ́mtọ́m eh, pòfẹ́sọ̀ kìrìkàkàn kọ̀ọ̀kan gbogbo ń tẹ́rí wọ́n máa sọ ọ̀yàn torí pọ́mọ̀ ń pẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn kò sóńtọ̀ ń dẹn tí ọ máa máàkì tí ọ máa rọ́ǹgì tí ọ wà jẹ́ pé nítànà bí ti máàkì tẹ́lẹ̀ ni ọ rọ́ǹgì padà pé wẹ́n ahẹ́pọ̀ ẹni kò èsì ìṣẹ́ tí ànàbí ò ti rọ́ǹgì tí ọ wà máàkì ẹ̀ padà wípé wẹ́n tánà bí bá padà wà náà òun náà bọ́yọ́ máa gbé kalẹ̀ bọ́yọ́ rí mẹ́rí dáadáa ìtumẹ̀ ibi ta fẹ́ parí ẹ̀sìn ni wípé dọ̀tọ́rọ̀ tí àgbà lórí ọ̀rọ̀ ẹ̀sìn professorship tí àgbà lórí ọ̀rọ̀ ẹ̀sìn honorary ni o ọ̀nọ́kíni o honorary ìdílé o in tí a lárúbáwọ́ mọ̀ nínú èdè wọn tí bàyí mọ́sílà ní àm gbogbo ẹranko tọ́lọ́wọ́ méjì wájú ẹsẹ̀ méjì lẹ́yìn tí wọ́n ń fi mẹ́rẹ̀ẹ̀rin rìn gbà kọ̀ǹkan ni prof bá dé nígbà tí fún ní tàbá ní wẹ́ ẹ̀ tàbá wò ìdí lábá bàyí mọ́tòlá náà gbogbo ẹranko tó bá lọ́wọ́ méjì wájú ẹsẹ̀ méjì lẹ́yìn fún di èyí ẹ ń bá lè fi èsúró paléyá ọwọ́lé ẹ bá lè fi gàlà paléyá ọwọ́lé ẹ bá lè fi ehoro paléyá ọwọ́lé irú ọ̀rọ̀ wa ni prof sọ yìí oníbìkọ̀sí èdè lárúbáwá asọ́nù láàrin tí èyí tí wọ́n gbé kalẹ̀ fàyé ààyè gbàlà káyè ń bẹ̀ torí pé wọ́n jọ ń tákà rẹ̀ náà ni bọ́ bá ti lè máa yí sí yí sọ́n prọ́pù kan lè dé lónìí kó pè ẹ̀ ní emeritus professor nínú English language kó sọ wípé àwọn nǹkankan ti wọnú èdè ìbò wọ́n ní kíni ó ní superfluousness tautology wọ́n ní níbi ó níbi ká sọ wípé standy standy ẹni tí bá ń bẹ́ ń sálẹ̀ tó wá sókè oní sáńdì ńlá máa lò fún kí ló ta tó wá ń fi ọ́pù sí ẹ jẹ́ ká yọ ọ́pù kó rìsẹ́ẹ̀tì kan lọ́dọ̀ ti tiẹ̀ sit ẹgbẹ́mbẹ́ ókèlá ní òjókò kí ló tún níta tún fi dáhùn sí kò ní àníbi ẹjẹ́ máa sọ sí and stand lọ́bá kò bọ́ wà láà ó prọ́fẹ̀fẹ́ mọ́núkọ́ prọ́fẹ̀fẹ́ ó prọ́fẹ̀fẹ́ ẹmọ́nà ah. àtẹ̀yìnà àwọn yọ́pù níbi tọ̀dọ̀ yín lélẹ́yìn ẹ̀sìn ọlọ́run ó yàtọ̀ jẹmọ́ ẹ̀sọ́ra dáadáa o kìníkàníkàníkà ní ui kìníkàníkàníkà ní unilagi tó bá ti jẹ́sìn ọlọ́run in tó lọ àtàríbì bá sọ bẹ̀tì ti sọ àfà wà ní ọ aṣáájú rẹ̀ ní ọ kápẹ́ tó látàríbì ọ̀sọ́ jẹmọ́ kápẹ́ bá ní ọ ṣe ń rétí ẹni kí ló dé tí wọ́n fi ń fún àwọn èèyàn kan ní èsì lénìí tí ń rò wa lókọ bó kí n tọ́lọ́ fún ànẹ́bì ó ní ìtòdè ó ní tó tu àfáwọ́bùnú wárdì ń sọ fún mọ̀ràn wípé mata ánù lè fábúlé wàlàmìyẹ́bùkọ̀ síwà múkùrìfín áwùmọ̀n alàlè ápìlì takal ó ní ẹwùn táyídà máa lọ ẹwùn táyídà ánù lè fábúlé àwọn ẹni rẹ̀ àwọn ẹni yìí àwọn tí ó kápá akéwù tí kéwú náà kápá wọn wọ́n ti lọ nígbàtà wá ń dáyé ẹnì kọ̀ọ̀kan wọn wà làmìyàbùkọ̀ sí wà mùkùrífin ẹni tí ó látù sí ọmọ kéwú bí bàbá rẹ̀ ṣùgbọ́n tí ó jẹ́ ìlẹ́nu ẹni pé kìíní bá mi ṣe ti ẹni omi ọ̀lọ́lá wọn o ipò táwà wà ilé nì mi ṣiṣẹ́ fún ni ó ṣiṣẹ́ fún àbí ẹnì kakó jẹ́ ọyá ìtẹ́ ìbàlẹ́nu wọn tó kú lónìí náà a ò mọ́n alàlà asìlì tàbí ẹn tó jẹ́ wípé ìpìlẹ̀ lókù tí ọmọ fi sọ̀rọ̀ a sì rò ń gangan ní kòròǹfo ṣẹ́rí ní Ìbàdàn ẹ̀yìn o tí mo fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ dad mi ní àmú ìsìláàmù wọ̀ Ìbàdàn dad mi tí wọ́n bá lẹ́nu kan dẹ́kọ̀ọ́kọ́ wé láwà ní wá dad mi lọ́kọ́ wé láwà ní wá sí jimá tí wọ́n bá dẹ́ni pé ẹnìkan kọ́kọ́ jẹ́ ọkọ̀ ẹlẹ́à dad mi ní wọ́n kọ́kọ́ ẹ̀yà ẹni tí wọ́n sọ̀rọ̀ ìwọ ọgẹ̀ three steps kò sí tọ́kà pẹ̀lú yùn jẹ̀máà ẹjẹ́ a máa sọ́ká máa tún sọ wọ́n ò fún ẹnìkan ní ọtọ́rìtì kẹ́kẹ́ lórí ìsìláàmù torí pé nǹkankan ló ń ṣe irọ́ o ìntánàbí fi ilẹ̀ ẹn tí ó gbọ́yé tí ó máa sọ fún àìlà o gbogbo ipò táwọn fúnra wa ni yóò sheikh fadilati kìnnìkan wà sáàdù báwo in tí tó fi ń bọ́lọ̀ ọba lò odidi dókítọ̀ wọ́n ti di pòfẹ́sọ́ ní ìsìn wọ́n ní gbogbo àwọn ọmọbìnrin tí wọ́n ti ń wọṣọ tí ń gbálẹ̀hùn gbogbo àdìsí làwọn ká àwọn òrí bí ànábì ti sọ ọ̀rọ̀ gírí ẹ̀rọ yẹn dókítọ̀ parọ́ wọn ò rí ní ẹ̀sọ́ wọn sọ pé ó sì tá a bá ti wá ń sọ òtọ́ wọ́n bá gbọ́rọ̀ lọ ui àwọn bí ti ń bú o ọlẹ́ mẹ́kéwú kí la kí ni ọlọ́run àwàdúpẹ́ ẹbí ó tó wà tí takùn o àdánwò tí ó bá tí fi sọ wípé á gbọ́rọ̀ pẹ́ ti gbọ́rọ̀ wọn ti pẹ́ àfá àkọmọ́ o àwọn àkọmọ́ o ìlú náà ti wo lálá náà pé ń ni ó dè ọlọ́run sọ o wá ìdá ìbáríkà kan an taqbidana ilayka ghayra maftunin tíru ọba ti kù díẹ̀ tí ó sẹ̀ lórílẹ̀ ọlọ́mọjáwọ̀ ọba sí bẹ́mà sí ajẹ́jẹ́ o kí là pa fọ́lọ̀n bahimatul an'am ràkùnmí màálù àgbò gbogbo ń tàà wá sọ iná lálẹ́ pabó wọn gbogbo ń tàà sọ kalẹ̀ náà lásìkò ní o lálẹ́ pabó wọn àwa ń bọ̀ èwo wá lọ dáa jù tó ẹ̀kẹ́ èèyàn pa ah, apá kan àfáà ní àgbò o wọ́n ní sẹ́ ẹlẹ́rìí wọ́n náà lẹ́rìí ṣé bí gbogbo ń tó di dáadáa yìí fún wa wọ́n fàgbò jìrọ ànábì Ismail ọmọ ànábì Ibrahim ni kápẹ́ nǹkan mí ìlò lóore jù ni ọlọ́run bá lo nǹkan láti fi jìrọ wọ́n sọ wọ́n tún sọ̀rọ̀ tọ̀pọ̀ ọ̀rọ̀ ìdáàpọ̀ ọ̀rọ̀ kejì ní wípé ń tọ́ dáa jù ní ràkúnmí wọ́n ní sẹ́ ẹlẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n ní ṣe bí ń gbàtọ̀ bá ń sọ̀rọ̀ táwọn àfà tí ń bá ní tí àárá àwọn àkọọ́lẹ̀ ti túmọ̀ rẹ̀ nígbàtà rí ìtumọ̀tọ̀ wá ń bí ìrún yìí a rí pé ìrún ọdún ni ìrún ìdì ni ọlọ́run ní ìrì ànábì iná àtọ́ iná kàlìkẹ́ùsà gbogbo tí ń pè lórí àti fọ́ ma wá dúpẹ́ fọ́lọ̀ fàṣọ́lì nítorí eléyìí àfọpẹ́ kan ni fàṣọ́lì lè rọ́bìk máa kírun fọ́lọ̀ rẹ wọ́n ní ìrún ọdún ni ìrún léyà ojú ẹ̀sìn ọlọ́run parí ọ̀run tán wà ní ṣàrọ̀ wà máa gbọ́ràn fọ́lọ́run wọ́n sì górakùnmí ni wọ́n è dúrakùnmí káwá pé gbàtọ̀ lọ́n fẹ́ là mọ́lẹ̀ gógún lólò ajẹ́pẹ́rakùnmí èsẹ́gbẹ́ àgbò ọ̀rọ̀ míì tún wá àwa ń bọ̀ àwọn àfa àwa tó jọ ọ̀rọ̀ tí ẹ̀mí lọ ọbẹ̀ jù lẹ́mí ti tèmi ìsọ̀mí ẹlòmíì o ó ń lọ̀rọ̀ kan tí àwọn olùmọ̀ sọ wípé èntọ́ lọ́lá jù nù gbogbo ẹ̀ ká ọkọ̀ jẹ́ agbọ̀yé pé ọ̀nà mẹ́rin làgbà àpaléyá kéèyàn ọ̀dápa ràkùnmí kọ́dápa màálù kọ́dápa àgbò ojú kanù ojú kejì ó ní pé èèyàn méje lè so mọ́ ràkùnmí kan ràkùnmí yẹn wọ́n ń tà ní 100,000 èèyàn méje dá 10,000 wọ́n ń tà 70,000 méje 30,000 wọ́n ń tà 140 èèyàn méje dá 200,000 èèyàn méje lè so mọ́ màálù mọ̀lú àtọ́rà fún mi èèyàn méjì a máa súnmọ́ wọn àwọn bọ̀ a jẹ́ wípé gbogbo ẹ ń bá ti lè mọ́wó lápò rẹ̀ fọ́lọ́n tọ́ dá parakùn mi tẹ́nìkan kan ọba dá sí olólórí jù insha Allah ẹn tọ́ pa àgbò ẹnì kẹta nù ẹnì kẹrin àwọn méje so papọ̀ wọ́n dápa màálù kan àwọn méje so papọ̀ wọ́n dápa ràkúnmí kan hàn àwọn nọmbà fọ́ èèyàn méje ò ní so papọ̀ màálù kan tàbí ràkúnmí kan kí wọ́n tún wá lóore ju ẹnì tó dápa àgbò kan fọ́lọ̀ lọ ó ti clear ìbéèrè wádé níbo lẹ ti rẹ́rìí kéèyàn méje ó màálù kan àti ràkúnmí kan جاء في الصحيح عند الإمام مسلم الحديث حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه وارضاهما جابر بن عبد الله ليه نحرنا في عمل حديبية البنة عن سبعة والبقرة عن سبعة النبي يندفوا wípé látọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run mo ṣe ń dẹ̀kù fún yín èèyàn méje nu yín lè so mọ́ràkùn mi kan o èèyàn méje lè so mọ́ máa lú o bá àti pánámọ́ òdèrí yà fine èèyàn méje wá so papọ̀ wọ́n pa màálù fọlọ́run èèyàn méjì sún papọ̀ wọ́n pa ràkùnmí fọ́lọ̀ ṣé wọ́n lè lé méje wọn ò lè lé méje nígbà wọ́n parapọ̀ ní ọba di fàbánú samania nígbàtí ọ̀rẹ́ kẹlọ́kàn rà mú mọ̀rìn yẹn wá láàrin àwọn rẹ̀ ọkà sáàsáàrin di mẹ́sẹ́jì ni pé kẹ́ẹ̀nù ó lè bá ọ̀rọ̀ lọ́dún yìí ẹ̀sẹ̀ jájọ pa màálù ẹ̀sẹ̀ jájọ kẹ́ẹ̀kẹ́ àwàbí méje náà ni ṣùgbọ́n transaction kálukú ń ṣe nígbà wọ́n ṣe transaction owó pé nígbà wọ́n ti nígbà rí pé wọ́n rẹ̀ ránṣẹ́ ẹnìkan mọ̀ sí lé àwọn àfáà ní ìrọ́bìyà wá ṣèdùn mínú bil khuruj hada wal matlub tẹ́nìkan bá lè jáde nú méjì ẹjọ́ wípé ah ọ̀dà ẹ̀dọ́wò ti ní padà ẹjẹ́ mi náà lọ kírẹ́tì gúrùpù mi tàbí kí wọ́n ọ̀nà mi kí n tọ́ dáa jùnà àwọn méjì ẹjọ́ bá ń tì síra wọn pé ah ọgbọ́n làá fẹ́ dábáyì ah láàárọ̀ ọdún kọ̀ọ̀la ah, mi ò gbọ́rú ilé ìtẹ́lẹ̀ o gbọ́nà àfẹ́ ma wọ́nà tí ní ìsìn àwọn àfáà ní ẹni ọba tọba tọba jọyìn kan oníkọjáde kọmọ́dàjá alẹ́ wọ́n tàpadà màpẹ́ nìkan owó kan òun ní wó dówó ẹ̀ padà nígbàtí gbogbo sọ owó ẹni ọ sọ fún kọ́kọ́ sẹ́ndì owó òun gẹ̀ẹ́ ẹ̀

mọ́jẹ̀mú àkọ́kọ́ òun la ṣàlàyé yẹn kátó kú omi mọ́jẹ̀mú àkọ́kọ́ náà ẹran tí mo fẹ́ rà fún ọlọ́sọ̀ àtàlá yìí ṣé alìmùgọ̀ látò fi sọ́mọ̀n àhíyà àfùdọ́lù amùsìyàdà fìlà àdàdì ṣé mo ní 100,000 láti fìlà iléyá kí n fi ra 50,000 méjì ṣé lọ́dà àwọn àfáà tó fẹ́lé ìmẹ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n tó pọ̀ jù ní àwọn mímọ̀ o ní pé kẹrùn ọpọlọ dáájú tí èyàn bá ti lówó láti ràjẹyọ kan lọ kọ́ mọ́ ńlá gbẹ̀ngbẹ̀ jẹ̀mọ́ tẹ́ pé tọ́pọ̀lọpọ̀ àfáà fi sírè níbo la ti árí lẹ́kùn sí arí ń sílẹ̀ fúnra wa alájí wọn ọ̀daràn mọ́sálásí o ṣùgbọ́n wọ́n mọ̀ mùsùlùmí nìsín èmi ọmọ ìyà tí ẹ̀sẹ̀ tẹ́rán sí àtẹ́lẹ̀ àti ìdájí

ọlọ́run gbàlẹ́sìn o ọlọ́run gbàlẹ́sìn o jẹmọ́ ẹ̀sìn táà máa ń ṣe ọlọ́run la máa ń ṣe é fún náà ẹwọ gbàtẹ̀ ní ká máa bomú ì tí gbogbo kí ní ìbá kò lẹ̀ wà lẹ́lò ní ọmọ bomú kò sí ní bomú aṣọ márùn tọ́rọ ní ìsìn ọ̀rọ̀ ìbòmù nú márùn ó ní kí ní yẹn ó máa ń fìtì pẹ̀lásọ aṣọ tọ́wọ̀ náà ní bomú rẹ̀ ìdáwọn ìyàtúnṣe ní ìsinú ń wakọ̀ lọ ọ wáìnà ọ̀pù ó sì tún bomú ó sì èsì inú ọkọ̀ rẹ̀ ó nìkan náà nìsí mẹ́mẹ́ bẹ́ẹ̀ ni nose cover yìí iṣẹ́ tí wọ́n ní ó sì ń kò sí èyí tó lè ṣe ó kéré nù rẹ̀ bọ́yá òórùn òórùn bì kan ọ̀tán òṣìṣẹ́ kankan ọlọ́run ìwọ́làwà bá tó bá sí ìjọlọ́n lọ sọ̀rọ̀ báhùn kò sẹ́ jọ́ dáhùn irúgbọ̀n Wọlé Ṣóyínká torí pé kò sí ẹ̀sìn ní àkọlé rẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ̀fẹ́ ti rúgbọ̀jọ́ ọwọ́ pé kò sí ẹ̀sìn ní ẹ̀ ah Wọlé Ṣóyínká bàbá yẹn ah àwùtúrúkẹ mọ́sá máa mọ́ ah mo jẹ́ lọ́sí bàbá yẹn púpọ̀ ìrùn ẹ̀ tún wá funfun ọwá fẹ́lẹ́ yọ́ mọ̀ bá ròyìn rúgbọ̀n béèyàn sí dàgbà débi pé o ní ń bọ́ gbogbo ẹbí tí wọ́n bèè rí irun gbọ̀nlàgbọ́n rẹ̀ wọ́n sùn máa takò wà láì tọ́bá tó pẹ́pẹ́pẹ́pẹ́ tí wọ́n fẹ́ kọ́ lọlẹ̀ tí ò lọlẹ̀ wọ́n àbọ́ sí kọ̀rọ̀ pé ẹkú bẹ́ẹ̀ náà ni kọ́mọ fi rúgbọ́n lura wọ́ wá fún òrùgbọ́n ṣe jọ márawọ̀ àìmọye mọ̀lẹ́bí wa ní ọ̀tí lọ́sọ̀kòtò mẹ́dì tápẹ́ tí wọ́n fi lówó lọ́nu mi náà lọ́sẹ̀ mi náà ṣùgbọ́n kápẹ́ sí wọn ní pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kòtòkòtò òkè nígbàtí àmọ́ olórin ń fa òkè ìyẹn rọrùn ọlọ́run ẹ̀sìn nínú oníká wá ṣe láyé o mẹ́jáwọ̀ wá sẹ́sìn mẹ́ o ṣe ajẹ́jẹ́ o àti àti kú olórí ọ̀rọ̀ mẹ́jẹ̀mú àkọ́kọ́ báwọn àsínà almu'tabarata shari'an ìntàfẹ́ pàfọ́lọ̀ yìí ọjọ́ orí tọ́lọ̀ ń fi ilẹ̀ fún ìran kọ̀ọ̀kan rẹ̀ kò tó wọlé yá ọ gbọ́dọ̀ pé àwàmbọ̀ jẹ̀mọ́ sí ẹgbọ́n ẹran lọ́lọ́jọ́ orí tí ó pè lọ́lọ́jọ́ orí tí ó pè kó tó di agbo lọ́lọ́jọ́ orí tí ó pè kó sì pé yọ wọlé yá ní ọlọ́jọ́ orí tí ó pè pé yọ bá jẹ́ ni homsu sanawat ó gbọ́dọ̀ clock ọdún márùn one tó bá jẹ́ màálù ni ó gbọ́dọ̀ clock ọdún méjì two tó bá ni ó gbọ́dọ̀ clock oṣù mẹ́fà three tó bá yẹ lọ rè jẹ́ tàbí orúkọ kan jẹ̀mọ́ ń bo ní ti á dákọ iye ọdún ẹni tí ó pàléyà níbo. ẹ lè tí àkàkà tí wọ́n sọ wípé ẹni tó bá fẹ́ pàléyà fọlọ́hún in tí èèwọlé ya ni kó kílọ̀kì ọdún báyìí àwọn kan fọdún mú ìbùlẹ̀ ti rẹ́rìí ẹ̀ àwọn kan fi yìgì mú bọ́lọ̀ ń kẹ́yàn jù bẹ́ẹ̀ lọ tó lówó tí ọ̀bà tí ìlòmí ń lé kò ìwọlé yá béèyàn ló lọ́jú bẹ́ẹ̀ lọ tó wáṣẹ́ ilé dájú rẹ̀ ló ń gbé tó ò tí ìnílẹ̀ tó èkọ̀lé ọ̀wọlé ya tí dájú rẹ̀ bá ń bẹ láyé àti mọ́mì rẹ̀ ọ̀wọlé ya tó o bá ń ṣiṣẹ́ ìjọba tó oníṣẹ́ lọ ọ̀wọlé ya bọ́ o bá ń ṣòwò tó ń ta sọ́ngbági ọ̀hàhà ìjò ní ọ̀wà tó wọlé ya èyí wọlé o èyí sì ìbóde ń bẹ̀ ìntí wọn fi ìntàpà ní wòlíyá ìntàpà ní ṣekí ni o jẹ̀mọ́ káwà gbọ́ yí báwọn gbogbo ọ̀nà o ní islam fi ń jẹ́sìn jihad mo níyàwó kan àtọmọ márùn mo sọ ẹran léyà mi mọ́lẹ̀ ìyàwó sọ ti ẹ̀ mọ́lẹ̀ àmọ́ sọ ti ẹ̀ náà mọ́lẹ̀ wọ́n wá ẹran méje àṣìrẹ́ wájú ìta wa ilé ìbí tí mo gbé sí ààrẹ wájú ìta bẹ̀ lápẹẹrẹ kí à ń dùnú wọn wọ́n pọ̀ gbogbo ẹ̀rẹ́ ìpọ̀ wọ́n kí wọ́n rẹ́jù tàbí ìsìn èyí tí ń gbà wọn alágbàláyè kí ni kí ni dùnú wọn ẹ̀rẹ́ o ẹ̀sìn wa nù ṣáàgbọ́ yíbà wọn ọ̀nà mẹ́ta ó làwọn èèyàn gbà paléyá ọ̀nà àkọ́kọ́ ó ní káwọn èèyàn máa pa iléyá fún òkú ìsìnkìlá lánìí wọ́n máa bí sín ìjàtẹ̀bí kọ̀ọ̀kan májà lọ́dọọdún o ní pé bọ̀ọ̀dá àwọn ètí ìsẹ́ndì owó ẹran bàbá bàbá ti kú ìsìn ogún ọdún rẹ̀ o ẹran bàbá nìkan wọ́n máa pa fún àpẹẹrẹ tí kò sí ẹ̀rí fún o ká máa pẹ̀nà fáwọn òkú ìsìnkìláàlán wa kò sí sáwá máa pẹ̀nà fókù méjìlò á pín ó ní ká pẹ̀rẹ̀ fókù tàbà àyìn káwọn òkú ká fi wọ́n tẹ̀lera wa ó ń ṣe ọlọ́run sọ muslim ìrẹ́ yáṣà ó ọmọbẹ̀ wá halimil media media mọ́bẹ̀ sí wọ́ṣàzíhà ọya fi bilhajar ọya pán wọ́n bá ànàbí pán ọ̀bẹ̀ ànàbí mú ọ̀bẹ̀ yóò dùn wà áàlì muhammadin ọlọ́run bá mọ́ ń pa ẹran fúnra mi èmi ànẹ́bì rẹ̀ mo tó pa fáwọn ará ilé mi náà tí bá sọ wọn ti kú ẹni tó ti kú nù wọn ó ti kú ẹni tí ń bẹ̀rẹ̀ wọn ó ti kú ẹni tí ń bọ̀ tí wọ́n èbí ó ti kú ẹnu wọn mo ti gbọ́ wá sí ànẹ́bí ti bá ń paléyá lẹ́nu ẹni tó tó ó pa ọ̀ràn ń bẹ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n ni tó jẹ́ wípé ọ̀sàgbára fún táwọn èèyàn wá ń fi ṣe yẹ̀yẹ́ ọdá kọ́sọ̀ pé bẹ́ẹ̀ tí fi ṣe yẹ̀jú bẹ́ẹ̀ lọ ọlọ́kàn kẹlá nàbí wa ànẹ́bí ti bá ń paléyá ó sì ń dà ti bí mú jíbi wà sí

ọlọ́run yóò dá fún yà ẹnìkan wá fẹ́ kú nínú gbogbo tó ní ọwọ́ amú ìdákan lẹ̀ nínú ìdákan ìdákan tó wá mú ọwọ́ ajẹ́ 50 million naira gbogbo tó fẹ́ sílẹ̀ ọjọ́ 50 million naira 50 million naira ọwọ́ ara 4 flat sí wo road ọ̀rà ń bẹ̀ ó tó ràwọn nǹkan mi ràwọn nǹkan mi ọwọ́ ní sẹ́rí 4 flat tètè ń bẹ́ wo road ẹ̀dákan àyín ọmọ mi àtàrọmọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ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 mo fi sọrí tó bá ní bá ṣe pẹ̀lú bùkátà mọ́sálásí jẹ́mọ́ in tí sàòdí ran wa nù wá wo ń tẹ́lòmí ìfẹ́nu ẹ̀sọ́ di sin inú òjì ò gbérí kò lè gbérí ọ̀rẹ́ rẹ̀ tọ́jẹ́ tíṣà ó kúkú rọ̀kadà kéegun dìsìn bọ́rọ̀ rẹ̀ kẹfẹ́ ẹ̀yìn èmi ò gan èlò ní rẹ̀ tọ́rọ̀kadà bí èèyàn rọ̀kadà ọlọ́ọ̀ni ìbámu

igi tẹ́ fi ṣe pépà tẹ́ yọ pépà owó ìlara rẹ̀ ìjọba tẹ́ sanwó fáwọn ọmọ ńlẹ̀ tẹ́ gbalẹ̀ ìsáfún lọ́wọ́ wọn ó dè bẹ́ẹ̀ náà ọlọ̀ bí alábùjá lásúrọ́ọ̀kì ó sì kàlẹ̀kùn wọlé ní ọ̀rọ̀ ti sọ́rẹ̀ àìmọ́ pa ẹ̀ràn iléyà fókù ká máa dáwójọ àfitọ́ ẹpókù lólówó ara ẹ̀fún rẹ̀ táwọn bá mójútó àti kọjẹ́ pé àbá tún pátó náà wà ń bẹ gẹ́gẹ́ bí àdàbíjà ṣẹṣẹ kí ni o bó ṣe ṣe àti ẹ̀sọ̀ hábà ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àǹtẹ̀kúnàlè òdùṣíyàtù sẹ̀límàtán mìnàlè òyúbì àlìmáníà mìnàlè ìjìzà ẹran yẹn ọ gbọ́dọ̀ bọ́ bí gbogbo àwọn àlèébù tí ẹni tó bá ti wà lára ẹran ká má fi palẹ́yà fọlọ́run ṣùgbọ́n àwọn àlébù yìí àwọn àfáà ni wọ́n kí ọ̀bẹ bọ̀ tí wọ́n bá ní slice ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ṣùgbọ́n kápẹ́ gbòǹgbò àwọn àlébù mẹ́rin náà ní tàn nàbí dákọ nínú àdéhìtì albarọ ibn azib tí wọ́n mùsùlùmí ti bá wà fi súnà bí súnà bin hasan òní kọ́nfẹ̀rẹ̀ sàlám kọ̀tí ìbàní fil udhiya àì máa fi paléyà fọ́lọ̀hún o àkọ́kọ́ o ní ẹran alìmàrídọ̀ alìbáyìnà marọ́dọ̀ ha ẹ̀rẹ̀ tí ń sáàrẹ̀ tí ààrẹ rẹ̀ kojú hàn àwọn àǹfààní ẹ̀ntúmà rẹ̀ sọ́nà tọ̀pọ̀ ó sì sí aláǹfààní òdè ní wàlẹ̀ àrjá ẹ̀rẹ̀ tó mùkùn albayinu àrọ́jù àti pé dídá mímùkùn òkìlá wàlìkẹsírù lẹ̀tílà tún pí àtẹ́ran tó ti rù kan gbóró tí wọn ò lè parú rẹ̀ rẹ̀ kí wọ́n bá bọ́ ọgọ́nú egun rẹ̀ ẹmọ pàfọ́lọ̀ ìjọmọ̀ bí ìbá ṣe fíhàn bá láyá ó dì ọlọ́n kẹ́yàn ó sì lò lọ wáfẹ́ lọ pẹ̀rẹ̀ léyá ọwá náwọ́ sí wọn lẹ̀ nítọ́fẹ́ fọ́lọ́un ó ṣe díẹ̀ o àwa ń bọ̀ ẹni tí a wá fẹ́ pa yìí fọlọ́ subhanahu wa ta'ala wọn ni ká jẹ́ kọjá ẹ̀nà tó yanjú ẹlẹ́ẹ̀kẹrin àyẹ̀kúnà zabuhu ọ àǹtakọ̀ àti wákìtì zabish ilmashiro kó sì jẹ́ pé àsìkò tí a ní apẹ̀yìn lápá nígbò ní apá nígbàtí ìmáàmù bá kírun tán ọ̀dà tí òun bá ṣe kútúbà tán ọ̀dá nígbà mọ́ ń bá pẹran tí ẹ̀ tó fi hàn wá lọ́dáa jù kí tó tún sọ tàà bá kí ní ìdàtí mọ́ kọrí ilé ní ìdògbọ́ tó bà mú lọ pẹran ní tí mọ́ mọ́kè pẹran mùrùsẹ̀ bẹ́ ṣùgbọ́n nípsà sálám gẹ́bẹ́ sọ́nà àdíkà blábìnú Umar ó ní àdíkà sálám káàna yẹ́dí báṣù wàyẹ́ ní harubil musalla ẹran yóò ṣe òtúbà tó bá kírun tán yóò ṣe òtúbà tó parí òtúbà yóò mẹ́rin yóò pa jẹmọ́ ọbẹ̀ tá wá máa ń òkè nǹkan èrò pọ̀ ní john lẹ́yìn bàbá wa yídì sì rèé anábì sọ wípé ẹ gbọ́dọ̀ gbé mímbàrí lọ yídì àìgbé mímbàrí lọ yídì ìdù olókè ojú ń kálukú ọmọ rí mi ojú mi tẹ́yìn fine kápẹ́ yídì ni bí èrò sọ rí ọ́tọ̀ lẹ́yìn pé ìmáàmù dúó kò lè máa ráwọn èèyàn tán

kò sí ìdí tí wọ́n kì ń bẹ̀ yọ́ kàkúléètì àsìkò ọgbà tí wọ́n ti kí ìdí tán nílùú pé ẹni nílùú wa o ah wọ́n wá pẹ́pẹ́pẹ́ wọ́n ti kí ìdí tán lágún mẹ́jọ wọ́n ti kí lágún méje àbọ̀ wọ́n ti kí lágún méje ó ní ọ̀ kàkúléètì kìí sí pé yọ́ kàkúléètì yìí tó bá súnmọ́ wọn tó yìí tó lè súnmọ́ wọn wọ́n lè mẹ́tọ̀ bàkọ́ súnnà àwambọ̀ jẹ̀mọ́ tí èyàn bá ní gbé kìlọ̀rùn sí yọ rẹ̀rẹ̀ léyá gbogbo gbèsè tọ́jẹ́ pé tí èyàn ọba san èyàn ò lè rọ̀dún sí wọ́n ní a mọ̀ rẹ̀rẹ̀ léyá o sẹ́rẹ̀ léyá tẹ́lẹ̀ tẹ́nà àlùbáríkà ní mẹ́ta là pín sí tàbá fẹ́ tọ́ bàkọ́ súnà nábì kọ́dà nínú àwọn àfáàkẹ́ ní ẹni tí ọ̀bẹ pín mẹ́ta ọjẹ́ gbèsè ìdẹ́yìn tí ọba pín bẹ́ẹ̀ a pín mẹ́ta a jẹ ìdá kan a sì ìdá kan ṣe sàárà ní tẹ́ ń pè ní sàárà ní ta afẹ́ tó ní ìdí ẹ̀ a sì kan sẹ̀bùn ní ta ń pè lẹ́bùn ní ta afẹ́ tẹ́ pé kèé ṣe pó ní ìdí ẹ̀ àkàfi ni a máa ń fẹ́ ni ọba paléyà àáfún níbi ẹran wa a máa ìbànújẹ́ ló ọmọ jẹ́ ẹ̀kíyèsí àti ìjẹ̀rẹ̀ léyá kódà gbogbo mùsùlùmí jọun tó fọgbà tó padà di kìrìsẹ́nì tí sì ń jẹ̀rẹ̀ léyá yọ ọ̀gẹ́gẹ́ bí ti jẹ̀rẹ̀ léyá ó sì tó ń dẹnu ara rẹ̀ à ń rí ìdísí pé ibi ọ̀sá wọ́n ní kí bó sì wùyàn èèyàn lè dín pamọ́ kọ́ máa jẹ́ díẹ̀ díẹ̀ bọ́ọ̀ bá bọ́ àwọn èèyàn jẹ́ ń bẹ̀ ìwọ ló fúnlẹ̀ mọ́ rẹ̀ bọ́ọ̀ bá àwọn èèyàn jẹ́ ń bẹ̀ olúwa ìlú sí kíni o ló sì dáadáa jàmáà ọlọ́run ọgbà lẹ́sìn o kápa káwọn ìyàwó wa náà pa kápa káwọn wa náà pa ṣé lè yàtà wá ń wí ṣé dandan ni àbí èsì dandan ọ̀rọ̀ àwọn àfa àpẹka lórí ẹ̀ àwọn apá kan ní dandan kọ́ apá kan ní súnà ní ẹni tí a pè súnà wọ́n wá bí ẹlẹ́rẹ̀ wípé ṣe súnà tí ó pé tí ìyàn bá fi ilẹ̀ no problem àti tí ìyàn bá fi ilẹ̀ ó ní problem apá kan ní tí ìyàn bá fi ilẹ̀ kò ní problem apá kan ní tí ìyàn bá fi ilẹ̀ yóò ní problem àwọn apá kan ní dandan ni ó ń sin ní èmi lọ ṣùgbọ́n ní mẹ́jẹ̀kún gẹ́ bí bàbá wa bínú tèmi yàtì sàlàyé ẹ̀ wọ́n ní fàhíyà wajibatun ma'a likudro fàhíyà wajibatun gbogbo ẹ̀ ń bá lágbára àti pẹ̀rẹ̀ léyá tí ó bá pa ọ̀daràn

wọ́n ní ànàbí káàna yẹlbẹ́sùn alìídì áṣẹ́nà síyábi èyí tó bá dáánú aṣọ ànàbí tó fáyìn lànàbí máa wọ̀ èyí lè rẹ́mì tí ètò pé èyí tí mẹ́lẹ́ ọ̀fáyìn jùlọ wọ́n lè búyàn lásán tó tẹ́yò ní ìwọ̀lọ́ yìí ṣùgbọ́n ní ká bóde níbòdì tó da tó rẹwà tó sáǹfààní ẹlòmí ẹlòmí gbogbo nǹkan ló pé olóòwò rìsọ́ọ̀sì jẹ́mọ́ ẹjẹ́ agbọ́ ìsìlámù yìí ó mọ̀ sí ń fún pọ̀ àwambọ̀ ọjọ́ ti lọ ìyókù a máa gbọ́ ní yídì ṣùgbọ́n àwọn ẹni tó so mọ́ èmi àti ìjù onírọ̀ kọ̀kọ̀lẹ̀ àti sọ ẹ̀ mo ti rán iléyá ní ìdí a máa sọ gbẹ̀ jẹ̀mọ́ a ń bí kan so rẹ̀ irú ọjọ́ yìí ó tún ti lọ nínú wẹ́rẹ́ nù ẹjẹ́ pọ̀ sí olóore ẹjẹ́ á sì máa pọ̀ ní díkìrù káàkiri lásìkò àwà lọ́jà àwà ní ọkọ̀ àwà níwà akápá mùsùlùmí bá mi ti الله أكبر الله أكبر لا إله إلا الله وفي مجانيو صار دولة بك الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى لك بياتي يا تسعون لنو mo sì ń rànjọ́ látàn mo ti kọ́ wọ́n fún ọfún wọn tàtà ah ìyà ní à ìwọ̀n ìṣẹ̀lẹ̀ ọ̀ṣẹ́ wà ní allahu akbar allahu akbar la ilaha illallah nínú ọkọ̀ à ń ṣe bẹ́ẹ̀ ní orírì à ń ṣe bẹ́ẹ̀ ní kókà à ń ṣe bẹ́ẹ̀ jẹ̀mọ́ àwọn èèyàn mọ̀ pé ah, ẹ jẹ́mọ̀ ẹ̀mẹ́jì àti bẹ́ẹ̀ o ọlọ́run ti fi ìfẹ́ tó tóbi ó ti fi bá wa lò àwa ń bẹ̀ẹ́ ní ìjà kan oṣù rẹ̀ gbogbo àwọn tí wọ́n gun àràfà lọ́dún yìí ọlọ́run sí rọrùn fún ọ àwọn ará sùnrùdíyà nìkan ni ìjọba sì gbé kọ́rọ̀ jáde wípé ọmọ wa búra fọlọ́run wípé mo fẹ́ fìlì fọ́ọ̀mù ájì lọ́dún tí mo jọ ma Saudi tàbí mo wà náà Saudi láti wá sí ájì wallahi sí ájì tẹ̀lé rì sẹ̀pẹ́tùmọ̀ ẹ̀rin tí wọ́n bá ti búra tọ́wọ́ jẹ́ pé mo parọ́ ni ìfúnṣẹ́lẹ̀ kọ́ ọmọ gbà mo fẹ́ minimize ẹ̀ pẹ̀lú wà láti mẹ́ta ọlọ́run irú ọdún báyìí lórí ọ̀rọ̀ hajji dákùn bá ní sẹ́mà bẹ́ ọlọ́run bá ní sẹ́mà o ṣùgbọ́n ẹjẹ́ àkíyè sára ọlọ́run kèé ṣe ẹ̀sìn tá ń sìn fún yìí kèé nífi ń jọ́lọ́run o ẹ wo ọdún tẹ́ ẹ ti ń pariwo hajji 2020 kápáwọn èèyàn bá lọ ni orúkọ tí ń jẹun tí èyí ṣe pẹ́ fi sọ rí ọlọ́run ọlọ́run sì hádánù fún yín 2020 2020 ẹlòmí ti gbówó láti dìtẹ̀mbọ̀ ọdún tó lọ tí ó ti gbówó lọ́wọ́ àwọn èèyàn ọlọ́run díẹ̀ sí ìwọ́ jẹ́ torí rẹ̀ alhamdulillah الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أحمد وأدلل وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام لقد أضلنا شهر الله شهر ذي الحجة وعش و والأيام وعشر الأوائل من هذا الشهر لا يعمل أحد عملا أحب إلى الله سبحانه وتعالى مما يعمل في هذه الأيام جاء هذا من حديث ابن عباس رضي الله تعالى عنه وأرضاهما أمتنا إن الله سبحانه وتعالى جعل لكل أمة منسكا ليذكروا اسم الله وال ليدروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ومن ذلكم ما جعل الله سبحانه وتعالى لهذه الأمة أمة رسول الله صلى الله عليه وسلم قد جعلنا منسكا وهذا الشهر شهر الحج فإن الله سبحانه وتعالى اختار للحجيج أو لحجيج بيت الحرام الهدايا فالهدي كل ما يودى إلى الحرم من من من إبل أو بقر أو غنم أو لباس أو طعام أو شراب كل ما ينتفع بالإنسان من أكل وشرب ولباس يؤدى إلى بيت الله الحرام أما الأضحية فإنها مخصوصة ببهيمة الأنعام وبهيمة الأنعام عند العرب في اللغة كل ذوات قوائم أربع من الحيوانات غير السباع لكن رسول الله صلى الله عليه وسلم لما جاء بهذا الدين الحنيف بين لهذه الأمة أن بهيمة على العام التي أراد الرحمن سبحانه وتعالى في سورة الحج من ثلاثة أشياء البدنة والبقر والغنم والغنم على قسمين الضأن وأنثى وكذلك المعز وأنثى أمة الإسلام كل من أراد أن يضحي لله سبحانه وتعالى فليمسك عن بشرته وأظفاره إذا دخل العشر الأوائل من ذي الحجة جاء هذا من حديث أم المؤمنين أم سلمة رضي الله تعالى عنها وأرضاها أمتنا فإن للأضحية شروط لا بد من توفرها فيها الشرط الأول أن تكون الأضحية من بهيمة الأنعام وقد سبق أن ذكرنا بهيمة الأنعام والشرط الثاني أن تبلغ السن المعتبرة شرعا وففي الإبل خمس سنوات وفي البقر سنتان وفي المعز سنة كاملة وفي الضأن ستة أشهر بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام من أراد أن يضحي لله سبحانه وتعالى فليختار لله أضحية سليمة من العيوب المانعة من الإجزاء وكذلك أن يحرص كل حرص أن يكون ذبع الأضحية في وقت الذبح وقد ذبع أبو بردة ابن النيار أضحيته حتى أطعم أهله منها وجيرانه منها قبل أن يحضر الصلاة خلف رسول الله صلى الله عليه وسلم فلما قام صلى الله عليه وسلم خطيبا بين أصحابه وعلى رؤوس الصحابة قال رسول الله صلى الله عليه وسلم من شهد صلاتنا هذه من شهد صلاتنا هذه ونسك نسكنا أي بعد أن صلينا نسك نسيكه لله نسك أضحيته لله سبحانه وتعالى فقد أصاب النسكة فقام أبو بردة معلنا على رؤوس الناس بأنه قد ذبع ضحيته قبل خروجه إلى الصلاة ماذا قال الرسول صلى الله عليه وسلم مع النية الصالحة ما عذره الرسول وإنما قال له شاتك شات لحم أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى لن تناله لحوم هذه الأضاحي ولا شحومها ولكن تنالوا التقوى منا طيبوا بها نفسا واتقوا ربكم في أضاحيكم واعلموا أن الله سبحانه وتعالى أبقاكم وامتحنكم بهذه الحضائي ليبلوكم أيكم أحسن عمل أمتنا نسأل الله الرحمن أن يبقينا وإياكم على خير وعافية إلى عام القابل عيدنا وعيدكم مبارك ونسأل الله الذي لا إله إلا هو أن يبلغنا يوم العيد معافى مشافى وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر أعداءك أعداء الدين اللهم ربنا بلغنا العيد اللهم ربنا بلغنا العيد اللهم ربنا وسع علينا ولا تضيق علينا يا أجود الأجودين اللهم ربنا تقبل أعمالنا اللهم ربنا طهر أعمالنا وطهر قلوبنا ووفقنا لما تحب وترضى آملنا يا ربنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤملنا بما ننعاله فننعل الذنوب والمعاصي يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى ملكم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقدسه الثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرة الله وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله